ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته alhamdulillah ajene anaka yani ena ini hujumad al akhir inilai akahe atachechehi uzena tuluhureho atikena anonto mori sallallahu alaihi wa alihi wasallam minjira ur makka wa madina to anajere ireyaji eure eure na inu april in July 2013. Ya kumbulia wa subhana wataala wa Ta'ala anasha jini dole sumoni ka isi asimi anobi oyi ko dia iye unuwi anabi al-aqidatu min alkitabi kitabi wa sunna العقيدة الإسلامية إسنا لاستنا إن ري إسلام ندور من الكتاب والسنة أنا إكا إنوي أتو يورن أتنسون تومري صلى الله عليه وسلم الصحيح سنة نايكا جاتري أنا محمد ابن جميل زينمي إلي توناني أجن أنا أبكى أنا تو أورين كمعنى لا إله إلا الله سوي أتومي لا إله إلا الله وشروطها كما سوي دان أتومي لا إله إلا الله بصرك أين سوسا إيو مرهين بوصلك أين سنتوهنون إيو مرهين بصرك أين سوسا أنا بوهك إيو مرهين يان سوي أتومي أو كايا جن وشروطها ati idan idan asusa je ana iki donon wesiyo la ilaha illallah edenyo akama hiya shurut la ilaha illallah wa ma ma'naha oka sawi idu idi la ilaha illallah kuma sai wani mutumin la ilaha illallah wani mana kanu i'lam ya akhi al-muslim yefa ewanyaram na okomurihi hadana allah wa iyyak umuri yosi borojule atawnyamba an anna la ilaha illa allah kisana hi la ilaha illa allah oni mana kan miftahul janna onowe ukokoro anawasinu zal janna walakin ma min miftahin amakene e inyu kokoro da ina bu kokoro nanyi illa walahu asnan aka onyanyi abuko kokoro bim onyanyi anaika anya nunun ana ya ji chiro da nan fa inji itabi miftahin lahu asnan futi halak oka wasi kokoro we anaika onyanyi den duriwa na ho وإلا لم يفتح لك kɔkɔrɔ a ɔnyanye ko kuma ama ɛmɛnyɛ no kɔkɔrɔ n'ɔnyi wosebɛ then ozaba now wa asinanu hadha mifta ɔka anyi ɔnu kɔkɔrɔ n'ɔnyi because ɔke la ilaha illallah ɔnu ɔbu anasi nuzal jan then anyi ɔnu kɔkɔrɔ n'ɔnyi. bimana anyi oni la ilaha illa ono nyi hiya shurut ono bido oni akan shurutu la ilaha illa allah idi la ilaha illa allah al atiya anaika ya wa hibore anan shurutu la ilaha illa allah arwa ni ero honi salafan wa khalafan enera masuri kale we ini sabe شروط لا إله إلا الله yanyi arho kukun ilenin ana ka era muwe ini ido ana ini la ilaha illallah la ilaha illallah bana da ruka ena aka kenere yata bo la ilaha illallah kono muri subhanahu wa ta'ala ire ka la ilaha illallah ono ochire ana je kekere la ilaha illallah ono bi ochire ana ka ozan be ono ni jen la ilaha illallah ono ochere anaika ahikonon aban bem e gwere sutunan la ilaha illallah ono ochere anaika ejo wozi ke kurura ona se mukoron la ilaha illallah ono ochere kunya anaika annabi musa alayhi salam oka yomuri subhanahu wa ta'ala kumuri shadu amedem nyaro me dɛ mu nya rɔsɔ yɛ yɛ o dɔw bɛ mu nya dɔw mori kɔ ke la ilaha illallah dɔw ade bu musa ka ma he o mori hi a ba ne ha kare no no a bɔ dɔrɔ ra kan dɔ ka ɛyi ya dɔw mori hi ade bu musa ni ka a a hɔ no bɛm ti se ne hinan tuso wa ye a ne ŋɔ iye nya daasi la ilaha illallah daasi tiɛ saa la ilaha illallah omera tapuru vichon so asheke la ilaha illallah anaka ruwa ka disabe ko anaka ki la ilaha illallah owa nal janna iban ewo ka akene da anyeze ewo ka akene de itura kama ne turan awo yan etana hora ki la ilaha illallah weri me ni problem kuma la ilaha illallah bana tolahu ni problem la ilaha illallah bana mkukumuna nyukata inekura la ilaha illallah bono kumuri eni semi uh, eh, uhyete abe isuwa enere eni la ilaha illallah onyere onyete oite enere economy la ilaha illallah onyete oite politically la ilaha illallah onyete oitenyi administrative wise governance la ilaha illallah bana ka ɔmuna bɛ hayrere to ashe ka la ilaha illallah oyi ka aka na ina na e rɛ ɛ wɔnɔ bɛ isa no mbori subhanahu wa ta'ala esi agba wɔda la ilaha illallah ɔnyi shurut ɔnyi ido ido nan ɔna bɛ anyi ɔna ana ini ukokoro la ilaha illallah okay la ilaha illallah ana ukokoro ana ika awasi nuzal janna so an anya ukokoro awanya nyi ko kwa awanya nyi anya no jirio den we ba zun jabo se anyi oni kokori la ilaha illallah nyi ona ba kanin ọkọnyi papa al ilm bi ma'naha al ilmu bi ma'naha dɔɔrɔ yɛ dɔɔrɔ nyɔ yi se itumi la ilaha illallah kuma a bana ba kan a nyɔ no wɔyɛ nyi nan wa a heke ne wa min la ilaha illallah bɛwɔrɔ yɛ asuma ni ka ɔno na ka kɛn da la ka ɔn ka da ɔrɛ ke la ilaha illallah amma la ilaha illallah ɔno muri kaka anyi ere ire ere yi anabi du ɛni tutura ɔka sabi ituman. وهو نفع المعبود بحق عن غير الله ono bika washo kozin ono bika wenye kozin anitin isana heka a da heke sa tresule eda o ime me mori da ni ye enyi na then wa ithbatuhu lillahi wahda then ay konon wa shokuli abisa sabe do si umuri onya onya kene sai sasa ono se arki de ji wewe inere ibada kweto ho so dua o hi hiso hiso sa ko ni wo ba so izen zenyi e umuri onya subhanahu wa ta'ala e abo ihono ilaha illa wa chakana أن لا إله إلا الله وأن أغشاك يا نصب على كافري قال الله تعالى مولي أن ينبع أكايك لا إله إلا الله وأن قصا دعيني دم يا كاين سورة محمد بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه فاعلم أنه لا إله إلا الله فاعلم مولي كاين قصا دعيني kafara kitara en sasa na huwa heke e umuri on nya subhanahu wa ta'ala en sasa na huwa heke tresulela e umuri on nya subhanahu wa ta'ala yo ora bababu abu komuri na shawani shiqatul amr fa'lam kos ando eni se utumi la ilaha illallah anusa aki la ilaha illallah saka sebulban akweka ochere non abel ne ye inu mana farahu ona ma kasa doka na kan e muri man ona we engo abu talib ana ka on kulon to muri yo sallallahu alaihi wa sallam akoka okonoka bigoro itu misa konoka ka wala ka ke la ilaha illa allah everything becomes zero everything la ilaha illa allah oka everything bonume nafi evi kul evi absana kisoi ma ثبتته كلمة لا إله إلا الله دائما سنعك لا إله إلا الله أو كوية بنك أورامي أبنا وزيرو Okata becomes zero. Your beauty becomes nonsense. Your uh, uh, absuwaye abukukere become nonsense. Ẹ kò bí sọ́ni la ilaha illallah okudo ń wí. Mùdúrè ka ẹ dọ̀kẹ́nẹ̀ kan. Mà bọ́rọ̀ yàrá àzàwọn náà kà á kẹ́nẹ̀. Ẹ yìí túmọ̀ nù so adona ka kene de ituman wallahi enenyi enyi hawz enyi uche ene chekona ini amfani oni la ilaha illallah me ana men do mur subhanahu wa ta'ala ka la ilaha illallah edana ka abena ka ono muri inota menu ike ka ene ituman awin do muri nyando ka shahidallahu annahu la ilaha illahu wal malaika wa ulul ilm omuri subhanahu wa ta'ala okol woto mibin ken so sana o hake e wol bota muri na eh, mibin ywan do muri ka onila akuri nwasa ne to malaika ka wal malaika malaika ni enelim benuka en so sana o hake e eh, omuri onya subhanahu wa ta'ala do muri ko ulul ilm atana atana nyoyi la ilaha illallah abene nyoyi itum la ilaha illallah etetere do idane ene emi je shahada لأنهم ما شهدوا ولو شهدوا لذكرهم الله تعالى في هذه الآية أمور سبحانه وتعالى نيو نعم يعني هو مدمر كذاني يعني شهد الله أنه لا إله إلا الله أمور نوتا والملائكة الملائكة دان نعم وأولو العلم so أبوا أبوك يستفتت لا إله إلا الله ونون دو يهتره isaka nyi o la ma'budu fi samawati wal ard bi haqqin illa allah en ana en sama atnetis muri subhanahu wa ta'ala umuri subhanahu wa وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون أمر سبحانه وتعالى أكون بمرين سما نريد مرين نتزم بمعنى وهو المألوه وهو المعبود في السماوات وفي الأرض أموري أحكي سما تسلي أموري أنا أحكي آه، تسم أعزاه مرس سبحانه وتعالى وفي السماوات إله وفي الأرض إله بمعنى وفي السماوات معلوه وهو في الأرض معلوه أمري ناحك إن سام أمري نا على حك إن سوي إن تيس ترسل هذا وقال صلى الله عليه وآله وسلم أنتم مريحك أمور من ممر دار ما هي تنيدا وكمن مات من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أوكا من مات رطولنا يكون شهدته وهو يعلم وهو يعلم دوي هبتوتين أنه لا إله إلا الله كان شخص أنه هكا إيو مولى سبحانه وتعالى دوي وهو يعلم فحديث رواه مسلم دوي كأين شخص أنه هكا إيو مولى دخل الجنة اللهم الجنة جعلنا الله من هؤلاء يوم يتنولنا جو أولا ببابو كوبي عن الجنة يا كوسي إتومي لا إله إلا الله دي أماني أن كما إداني بابا أو كي ينوي يعني ينوي إتومان ينوي so mean وأنني وي على قيد توحيد توحيد أني ana ka most of aqidi ni do al asha'ira ne men da aka ke sa ake la ilaha illa la khaliq illa allah la raziq illa allah eh ayin se he tusa ebo muri ayin isa mizi isa ebo muri asa na ne kabri na e dotron eh kabri na e dotron omori ke on to muri hawa wa kabri ni se ka قل من رب السماوات والأرض ورب العرش العظيم سيقولون لله كل من الأرض وما فيها إن كنتم تعلمون سيقولون لله umuriki kafiri kuroshi ni ene ko muri oto hanon umuri ya mizi ya hanon eti zoje wa man nyoso ndo e ko muri kele nyo na edo ko muri oto hen enyo na edo ko muri amizi hen wara dono then leka kisoy enyi soso na bo heke de muri na to han on nyala ru ka shake muri na mizi han on doctor nan on ru ka shake enyi ni odatin at all including to muri sallallahu alaihi wasallam o ka ka shake no muri o ka ka shake o ka huri chwa mi ko shake go ka o to wa heke o isen ama o zo ama ko shake muri on nya subhanahu wa ọgwọwe ido ọne la ilaha illallah onye ọnọwe aliyakin almanafiya le shirk ọka aliyakin ọnọwe certainty dọrọ sure le shak almanafiya le shak dọrọ sure do wa dɔtɔ do yewu na ŋu na yi do wa zɛ tɔ la ŋu ni na ana yi e ka ɔba ko sɔyi munafi le shak ɔba ko doubt ko le ɔba ko ìjìnlẹ ka ko le aláwòrán àwọn ẹ̀dọ́ inú rà rẹ̀ àmọ́ fi ni Ezika ka wa convinced Ezika ka ile wa convincingly submit and accept ka omuri onya kene owo through any means ana ka omuri also then any means ana hura okekere oni means ka wa ninu uwe omuri ati onto omuri sallallahu alaihi wasallam meme la yoga tu awur ke woto nyula en wa kenyo zana ruka heke yo mulo nya subhanahu wa ta'ala dake we ayan ka oke. ya anyi se toifa so da ka kan se toifa anyi se toifa na ruka ya sasa anyi se toifa na ruka abu ordan odiso babu ka ya sum koro imam abu hanifa tan nu'man rahmatullahi alayhi Ọlọ́run tí wọ́n dá da pé màá kẹta ni. ene ka dɔ ka anyi sɛ tɔla anyi sɛ tɔla kuma ozeli do ma na hekɛni dɔ ka awɔ tɔ anyi sɛ ne sikɔni ɔnɔ hosan ɔnɔ yɛ waa dɔtɔ dɔ ka oyeli anya kɔ nyɛ ɔnuma ni jɛ utoku a dɛ pawa na va dɛ dɛ wɛnɛ de ka ɔtsi. ọdọ hinenyi ọchọ na dọwa hinenyi dọchenyi dọkụ gọsọn dọna ụta ka nye nwanne dọla afọ mepan ọrịa asụmọ kepa ahụ epa ọnụ n'ọta dọ na n'elu udenya ijo na elu ijo utuku adepọ nọn epa ụlọ nan nọ n'ọrị n'ihete were ọ ka fọm nwanne

oyi danyimonas kwete danyimonas na nwete danyimon wese jinebe danyimonaka orihazụ danyimon ya ha dasibanyataba na danyaza danyisabsabi abosonon lutkanyizeto anyị anisono awurka heken وذلك أن يكون القلب أوكا دور يقين دور certainty dɔrɔ dɔɔ tene de yɛlɛ n'anw na ye ka ɛɛ e, isa na ye omori ɔn ya kɛ n'aru ka kɛ n'an jɔ sa ɔka anyakun na kal mustaqina biha ke ayɔ ni nyɛ ba oye aye oye aye na zɛ tena wuli hidaya tɔtɔ bila shak da asa yi da ya mujere ka ina da ya wuri allah ta'ala omori anan ya ba ka ka إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا أي يرتابوا أي لم يشكوا إن سورة الهجرات أمور سبحانه وتعالى كألنا دو أدوبر إنما المؤمنون أقوموا لنا دو أنا هناك الذين آمنوا بالله أن دو يمرين

وقال صلى الله عليه وآله وآله وسلم عمر صلى الله عليه وسلم أوكا أوكي أوكي أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا يلقى الله لا يلقى الله بهما عبد غير شاك فيهجب على الجنة رواه مسلم annabi ka oyi ka ka shahadu allah ilaha illallah oyi ka ka ma mi yin kan so sana wa hake yau mulhun ya subhanahu wa ta'ala wa anni rasulullah dole min ke man nabi non on tombe la yalqa allah bihi ma abdun en yori kunya anai ka ona gero murihi dai ka on man da to ka shahadu la ilaha illallah wa ashhadu muhammadan rasulullah ọlọ́nà gẹ́rọ mọ́rí gẹ́rọ ṣáàkín ló ẹ̀yìn sọ àmọ̀jẹ́ríkà wọ́n mọ̀jẹ́ríkà yẹ̀yìn tọ́ fayọ yẹbu anìrìjẹ́n ẹ̀dẹ́bà mọ̀gùbà yọ iná kanọ̀ nìjẹ́n ẹ̀dẹ́bà yín isanáyìíká awásẹ̀mìíká ọ̀kára yìí dáṣọ́nyẹ̀wò náà nìjẹ́n man ẹ̀ kọ́ṣẹ́nyẹ̀wò la dẹ́pẹ̀ ọ̀ọ́yẹ́ òtúmọ̀ náà kí mi àkàwé jọ dẹ́rẹ́ yìí sá dáf ọkùnrin sá jìlẹ̀ ká. ọgọ́tàn ini idan ọkà alkabul lima tọdọ́tù hazihi kẹlima bikọ́lbi wọlísánì ọ̀nà acceptance ọ̀yídọ̀nwéhi insanaika lima tọdọ́tù hazihi kẹlima ini requirement requirement of kalimatu la ilaha illallah. Isoni la ilaha illallah wíìsì. بقلبه دو acceptance إناي inwardly ولسانه دو acceptance إنراري outwardly أو إناي أو then دير ينو أكدو دوين قال الله تعالى حكاية عن المشركين لمنا نمنا بأكا أو ما مسوي أو ما سيتو فاهي كنشن بي مشركين ني أنا كيسو تبيرو مريكي ممريك ويريوا إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون إنا لتاركوا آلهتنا لشاعر مجنون ومريكا ويري مشركين يا كايوكا يقول لا إله إلا الله يشاء بحك يمريه يقول كيسا نواه وكترسل يقول مريكا يمريكا جاء من كايوا يستكبرون Durika, they were overcome with pride, pride and haughtiness. Durika, they were not khatam. Ye ye uyu dram. Na la kila ila illa. Anake enwo yastakbiruna non. of no to bu tole bi no ko lon to mari. Ako ka kila ila illa no ame be kura me ba ho. E kura me ba ho ko na ho na dinya dano ba. E kura me ba ho ka eh eh

ọ̀nà ọ̀nà ìkànnà ni dọ́nà ẹ̀kọ́ tọ̀lá tẹ̀lẹ̀ mọ́lá dọ́nà ẹ̀kọ́ tọ̀lá ẹ̀rẹ̀ mọ́lá ọ̀rẹ́ mọ́nà ìkànnà ọ̀jẹ̀ ẹ̀rẹ̀ mọ́tò ahìn na àbọ̀ àgọ́ ahìn. lọ́dà dáa ní an na àwọn dọ́nà oyin ti kú ẹ̀ ànànkẹ́ ọ̀jàrúwọ̀ òrò ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn mai ko mori ni da san sada bere okay yastakbiru da ba nan da ka waya wa yaquluna da ya a inna la tariku alihatina ka ya ba na bi aguri anonin ana ma ne ku re ni don ko ce ce ile ni tura ago li sha'irin majnun ago jahanon on to ne ai ai jahan majnun li sha'irin majnun jahanon na kunu ekun tumuri ojahe dewuru siburu ahan abokan arabe ni enyi enyi ilmul qafiya ini al arud ni anara ba jahe dure koze tanda wa bonyonya bonyonya so agoke aje ozetan ona bonyonya bonyonya dele kina qur'an anyi sana ka ozetan de bonyonya wadduha والليل إذا سجى ما ودعك ربك وما قلى للآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى أبان وادته أنا أنا قافية إيه؟ قاف والقرآن مجيد بل أجبوا أن جاءهم منذر منهم وقال إيه هذا شيء عجيب إذا متنا وكنا ترابا

tɔ ka ɔdza hɔn majunu ekonuwa sɛdo nu agu yiwa wa anuwere ke ɔ irɔ yɛ ɔna opposite ko lotsuwu therefore agbawo awuruka wanye irɔ yɛ la ilahilala e e, e o ɛ wɛn ịla ilahilala o sɔrɔ na onye nyuwu la ilahilala o tɔ because wɛn nyirɔ ilahilala. kaka ɛyin sɔsɔ anabɔ hɛkɛ tiriso yɛ la ewu mori yi yɔn dendu nyu wɛn na kaka aka ɛyin sanyi ewu mori yi ɛyin sɔsɔ ewu mori yi do dɔtɔ ɛɛ eh, eh, lai lai ɛyin ewu mori yi o nothing exist ewu mori yi dawɔ kɛnɛ exist nko so anything only i found in existence sɔmi awɔ o kɛyin sanyi ewu mori yi isa naa anyi ewu mori yi platform dɔ nɔn gbomori wele ko wula yi la yi la o n'a bɔra wula nɛ ɛhɛn o bɛ nɔni nana nɛ ɔmori o ọmụrụ awura o yɔ ɔmɔ ne du yɔ ka ɔlɔ kɔɛtɔ kɛ ne ba ɛhora ayɛ oko le ha lɔ kɔɛtɔ kɛ ne ba nɛ k'a yɔ kɛ nɔ yɔ na ìjọba náà tó tarbíyà mi wàhálà mi tarbíyà sásọ ni mi ò mọ̀rí yìí sásọ mi ò mọ̀rí yìí sẹ́ wọ́tọ̀ mi ò mọ̀rí yìí because wọ́tà yìí ni wọ́tà yìí ni wọ́n lọ́kọ̀ àrùn yàn wàhálà tó lójú unification of everything to become one. wẹ́n nyerọ iláìláìlá lóyúnwú láìláìlá wọ́n ní wúwú ẹ̀ ọ̀là sẹ̀rẹ̀ kẹ́dọ̀ kó yìí ẹ̀ wọ́tọ̀ wọ́n mọ̀rí yìí onye na ọrụ soro omori iwu na ekọ ịzụ n'ọrụ tọbụ omori uwe na mụna ọdọ afọ ejide dị pere ọ la ila ila mụna ọdọ ọsọ mee eze so abụzụ na ịka ee si ụzọ biri omori eke ije aga akela ila ila omori kuma ọrụ ọrụ ya stak biro ka deni lórí kiri ọkọtọ wọn bẹyẹ wa bùkọ wa akela ila ila la ila ila ko. ẹ̀yìn sì ṣẹlẹ̀ lọ ẹ̀wọ̀ múrí dáwọ̀ ẹ̀bá àtsá ọ̀nà náà wà wá náà. láìláìlélá ẹ̀yìn sọ̀rọ̀ sí gèrè ọ̀nà ìfúnná múrí ẹ̀yìn sọ̀rọ̀ sọ̀rọ̀ sí gèrè ọ̀múrí ònìyà kẹ́ni òṣèlè dáàbọ̀ àtsá ọ̀wọ̀ ọ̀nà sí gèrè àwọn àjọ ọkọ̀ láìláìlélá fùtọ́ náà sọ̀rọ̀ kò ṣe ìwé ìṣeré wà ewuri osu dɔbi salamu alaykum hellfire. tẹ̀wé àwọn ẹjọ́ wọn àmàna kà kẹ́mi pólítẹ̀ ni yastak birun mẹ́ẹ̀ kílẹ̀ nù yóò kó ìjà àmàna kà á kẹ́mi yastak birun na dẹ̀ yà mẹ́rẹ́ sọ kàtẹ́ nù yóò àmàna sọ ṣe problem ẹ̀ ni wáyé sẹ́mi dẹ̀ lótú dẹ̀ kúnna dẹ̀ nà mú fọ́tò kàlẹ́ndà dẹ̀ sí gọ́bẹ̀ kẹ́mi nìdí ṣe ó yí ọ́ọ́ dẹ́ka eh? Adami àdáwò àdáyé àdẹ́hẹ̀ Adami àdáwò àdáyé àbẹ́ dọ́kọ́ àjọ kẹ́nẹ̀ eh? jọ akayaka hóhùn níbi ìtakìlá àkọsọ́tò ìzà tó bẹ̀lẹ̀ ẹ̀sìn yàmọ̀ yóò mú wa ọ̀hún ọ̀sọ̀ nù kòsó nílò la òmòdì kì out of pride out of ẹ̀sọ̀ kátẹ́wò dọ́ọ̀kú ẹ̀sìn dọ́ọ̀. ibi dɔ hara kɔɛ dɔ kumɛ dadona kɔma ibi dɔ kuwe kire dibi wɛyi kewu hin wɛyi kewu wɛ dabare ya sɔn at least yara wara you are you are literate okuwe yi nɔnyi ɔni mi kɔhɛrɛ ta yi mi ahom si bɛ kene nya do rɛ sɔ nɔni. wéèrè wẹ́ẹ̀ àwòká wa ìṣe wéèrè wẹ́ẹ̀ ògùn ní nyẹ̀ màní kan ní lórí pọfẹ́sọ̀ yóò pọfẹ́sọ̀ ló kórè dàkà dàkà múlẹ̀ mẹ́ta ẹ̀ńdọ́ sàn sẹ́wọ̀n àkàn ẹ̀nẹ́ka ọkọ̀ òyìnbó perhaps òyìnbó perhaps yẹ̀ yà kọ́ ayé kan asọ́mẹ́ta náà ní oyè rí ìwé the professor ṣe ní tinubu too.

ɔyɛ ne nyɔ ɔyɛ ka eomori laamalja wala manja laamalja laamalja wala manja ila ilayi wala ɛnyi ɛnyi saviour ɛnyi so nyɛ wɔn mɛdi wɔ save dɛn nsɛm do ɛnyi so nyɛ wɔn hyɛ wɔn wayan yezu yezu ehu do wɔn na do mori anan anyị hwaye ni kai ba ar hwaye aka yezu yehu do mori nangu do mori yezu yehu no yo mori nangu na yambo mori ye yango yo mori ya yamba no aban hu do mori we subhanahu wata ta'ala do enslave wao modern modern in modern this modern day do enslave wao da are Uh, Oga, your money don't finish, yo. Oh. There runs out the way word, yo. You know, come quick, quick. Ah, I don't know what oh. you did, yo. Abo even know. Abo even know where they came. They eh, keep broken Nigeria one, only for you. And I said, you see, we are into the mobilization of your. <laughs>

لا إله إلا الله لا إله إيه إيه مبارك لا إله عايز لا إله لا إله إيه تو وين أم سبحان وتعالى إن سورة الزمر وإذا ذكر الله وحده اشمعزت قلوب الذين يدعون من دون الله وإذا ذكر من دونه إذا هم يستبشرون omuriki ni suratu zumar omuriki ija ahi omuri on nyakene ka aka aka ahi omuri on nyakene aka aka on nyakene ahi kon nya ishma azat la yu'minuna billahi bil akhir da ye na dure ka so ko na ba na e ka ka nyde ni kuwa ni so we na e idha hum yastabshirun ijuwa isi nyima hinza sa ene ebe omori hi yawa de ehi na kene ohe mu ayi karen oyi mahatma gandhi wa ki mahatma gandhi hmm shehu lore ro ki shehu yo oyi ki mahatma gandhi o tun dibi obogoro in his of it wa ka o me ki mahatma gandhi dok hmm shehu amma ma kare muri hori jo da ku ere ka da aje mu kwako oyo muli omahatuma gati firidot gautama firidot gautama wai firidot gautama anabo anabo wano oyigolya nindi yenne hindu uh, omuli kijuwa aisosale haje dulaye mihine wakare omuli do ishuma azat tulika aya nose to amala ika na aya nose to amala kele la ilaha illa nun bayo na nyitu la ilaha illa bela yo na isosa na anyi ama isosa no on la ilaha illa do to onanyi anabo is nothing but stupid and nonsense it's nothing but stupid and nonsense Hago caquito, ¿eh? Caquito si va, pues. No, no puedo. ان انت اسد لا اله الا الله انت انا اقول لا اله الا الله he is nothing but what stupid nonsense ever not stupidity kelan is animal stupidity وقال صلى الله عليه وآله وسلم أوكا أي يستكبرون أنبنا ابن كثير أما يستكبرون أن إذا أمرتهم أن يقولوها كما يقولها المؤمنون يستكبرون أن أمرتهم أن يقولوها ككا دي دي داتو كما يقولها المؤمنون أنا كنا دوي مهمة enoda keka enis gene ka anu kumi ka ono min ija ka wa kadaka qawaidu ama don e wa idha qila lahum aminu kama amana an-nas don an kaza me do qalu anu'minu kama amana sufaha wes kama do dima do onor an me do wa umurika ala innahum hum sufaha umurika ene onor an

jeni kama jiri kuma jon o me electron me le wan tele ka a onore e na ba ka he onura he onura e wu onura e wu onura turu je mo utira okwagwa wo bo bo da bo ka ti ɛwɔna ma ni nye omori ɔna nka omori ara wɔ papa pohu وقال صلى الله عليه وآله وسلم أنت أمري صلى الله عليه وآله وسلم وكا أمرت أن أقاتل الناس أمري قدا مكا مي فلا نجاز مي فلا نقرقو حتى يقولوا لا إله إلا الله بوردا ذنكاك لا إله إلا الله ومن قال لا إله إلا الله أترون أراك لا إله إلا الله أن لتما نانك ما كان وكواك حكنا الوصي جاهي فقد عصم مني ماله ونفسه أولونا أولي سيري أولا أولا تنجي أولا ها سوي أغاني أتوهان إلا بحق الإسلام هذا إذا الإسلام كان الإسلام ناكو جوكو لذا كلا إكاك لا إلا الله ọwọ́ mhm, na àwọ̀ nti ayé wa àwọ̀ a àkàkílá ilẹ̀ ọ̀dọ̀ ọzọ ankali pink house nínú ọwọ́ náà ọrú dọ́sọ̀ náà ẹ̀yìn ọkọ̀ yìí nẹ̀sọ̀ náà ọ̀sà àkwáyé tọ́dọ̀ sùn àwọn mẹ̀rẹ̀ ọ̀nyẹ́ náà àwọ̀ rẹ̀ mi ya mma aka na bere mma now na o na dị zon mwa wan ịza asụ shere islamic state maka waka ka ụlọ nye na-ekọrọ ekpere dọna kwereta to famili na ịza dan rai kwereta mori usi like ata ben ya kwa kwa ne kwa kwa ta so ane bika aha moda me kama para ne pore ko ono ni we ka anyị ahịa ogiridu ọnọ ya anasị n'ịntanet na-akwụrụ ka kontumri enyima terorizm agụkọ n'ụka aka omertu anụ ụkọtịla nas aka ka onye mpala anyị kwụrụ kwụ ata yakulu laila ilala poro nene gake laila ilala sio kagwa wa ile kono ni ontumri otatan madima da yeunani so that that's what I want this on agent you with me do na wa keke nuka to me imagine addition ka a modam ka ma sala borde ka ke la ilaha illallah ke go yele ko e ko je e ja bol ka ke la ilaha illallah do man na ka do ka are nyamusayo so ogo ontumuri okaka umirtu a umirna ontumuri okaka a komanda by oko oni ya then ononon donye ways on the period on the time on the situation ana ya mena garwa zaman radio zakata ontumuri nan sallallahu alaihi wa sallam ayoyu ko maka for 13 years aka ha da kusala awa kwa kusala ila mi kaaba ilo do ori guta years sixty years ten kaaba no ka eh oh no kotela na se otu je ka sallallahu alaihi wasallam bani stages ono le non tu da ji stage no na be ɛwɔ islamic state amana anyɛ ɔmo di na wɔ ewa da ne da awa da na kɛnɛ ɛda akɔ da awa na wɔ ɛda kɔ dɔ do wa ma hɛkɛ ɔ asoma ɛnyɛ fidin ama ɛkɔrɔ bɛ da control do we pay tax ɛna ɔna adi dɔdɔ dɔ okomre yi dɔn de pay tax. duwako ye okomori abuko okomori provide our security okomori provide our governance okomori ore eze ka meorin okomori ya meriting so you pay tax so wo yaso ankɔre ha wɔn okomori ɔlɛ na ye okomori tini ɛkɔ okomori vabwe do pain in service na renda but today here we are in the democratic way of life we are in our in a corona and die they pay tax. so that ìjọba ẹni ìjọba ẹni olùborí ndé is a conclass citizen were enslaved ẹni ọmọ tó lè ka ẹni wọn ní ẹyẹ àṣẹ ìyẹn wọn rọ yẹ bi jẹ wọn ni dáì kọ́ náà sọmọ kọ́rọ́ ni ìjà ara sùkúrú wọn dà sọmọ kọ́rọ́ ni ebi a dẹ́ ẹ̀họ́rọ̀ lẹ́nu ìwé ní ẹni tax because under democracy any capitalism and everything. Everything done monetized. And everything is based on then like expenses. Aaron will we pay. Ẹsẹ̀ ìjọba ní ẹni ìjọba mẹ́ẹ̀. Mada yìí àmì ìhèwù náà. Ìlọ ní ìhèwù èpè. Ìyún ní ìhèwù èpè. Sẹ́wà mẹ́ẹ̀. Gbọ́dọ̀ ṣe ká yìí. Àbẹ́ ìjọba. Ní democracy. Kọ́dọ̀ àjẹ́ kúkúrú àná. e kokoro no nyanya ya toke ri chubo hole nwa na mima na ye pe for uri n'ihu abụọ, ya yenyo in pe di me de ho me eh power generation plan no generate power di elu as electricity na di wa ko no abụọ, wo provide we are paying and then only we pay ya ze e, go Enyi you don't know na man you pay that go on ma we ka we pay do ama ɛdi ayi analogy no oye wi ɛni banana slave ayi olena olena plan wey pay wele kɔ yin wote bila ni ko wa maa wosu na nufa paaka abuja ni awa. wa ɛna nyi ba sɔ da kɛ how many minutes wa mi do aho lɛnu that is it twelve thirty minutes yɛn do ɔnyɛ ɔyɛ pay awa na wa wa mehu na wɔ ɛdzo wa yɛ da kɔ pay. aka kàákà ìmọ̀nà yọ̀rọ̀ park mọ́tò dá dídọ̀ ní thirty minutes ǹjẹ́ náà yóò dín mìíràn wọn lẹ́ẹ̀kan ní one hour yìí kò pé. àtò pàtẹ́sì wo kò pé àṣeyìn wo kò pé ó yẹ súnmọ́ pay for. islam máa ń bìjọba ọ̀nyídàgbò kọ́ ọ̀kọ́ mọ́ni ìsọ̀rọ̀ ọ̀rọ̀ dà ìkọ́ ɛdi ne pe ɔna ɔno mori kepe ɛna e mori kepe abɔl banyana nyo kata no mori sɛ gɔdɛ ɛ kata nɛɛsi nyo mori ɔsɛ mɛwa yi la hot min amuwalihim sɔdakɔtan tutɔ hiruhum wɔtuzɛ kihim biha omori ase hɔn ni ogun ɛdi e na kɛ ɔrɔban certain percentage which is very very small very very small 2.5% of ugora. after another ni one year oil woro that's was two point five hundred aṣọ aṣọ ẹ ẹ aka sọdọkọ two horse min agniya ihim wọtúrọdù alẹ fọkọrọ ihim dáa dọkọ níbi alọba dáa gáyé e, dog is a car then anyi di islam yẹn dáa yẹn. harvest na islam onye etronom da harvest on do wine be tulma da se mo go ni enyu kata si islam kai ẹ̀rọ kẹ̀dọ́ ọ̀dọ̀ ẹ̀wá jẹ́ kẹ́nà mi empowerment ní wàá bu yìí empowerment sún wà mí nì. ẹ ẹ lè máa ń yín enjoy in Nigeria. ẹ̀yìn education is skilled and ẹ̀ ẹ̀ ẹ̀ dé kill education because emi kill that na ene private secondary school private university ni is kọlọ bi na iye jọ wọlọ ata hẹn aba mi nẹni you pay heavily At school lọ hẹn ẹni ti nigeria nga ẹmi ẹmi tu ẹ ama primary school am abi lazeke read aya hẹn mu na ni primary school from class one to class six mẹ́hìn kan náà all her guys. Ferguson, Dagobert. Animat matis er bagai no. Da man chere to bow that I'm not for sale. Tola so, in Nigeria kere nyen una kwode ana. Da man chere bow plan not for sale. Ida me yuna. Ridi ya emaka no. Enwe no. Oni buku o buku ba ibanenyi. Amadu live in Makodi beside the river Benue. He had a sister called Jumae Oyona. Oh, <laughs> ah, I will them. On oh, I knew no in a short you need to go outside. That's why not for sale. Mana galatina me ira meven. In secondary school above. Even local. Local music school, school I am in. But men, very standard oss mana oyi mai eni junior class da yi meal ticket ni a na adisa ne ne weekend da akoko ya ni a sin yi na ruwa ime nwa bi disi huka ju etele umi kaju ọma ni bẹ mehin lori da dis parasol bleach ọ̀nà bleach anyamọ̀ ọ̀nà oyi de ko ni ji kan nẹ́wà ko bleach ko ezi. lemon no me to enjoy ana ken na jere ngura na ne nenya chi ban den ya to de kana mjo njo sa ja nyake ha una me ni ko hiri nu enye ke ni enye ke ni ene yiwa ngwere gole ka so nyali no ko he jere o sa ko me na ko 20 billion apa wa ne unya oh ene na o pempe mo 20 billion so islam bana waye seme ke ina no ya kawere anyi la ilaha illallah enyi sabu because ijo ijo mori now enyi se tu e no mori kutu la ilaha illallah o yesma ko dore na heke musu no mori kaga ija gizaka inma sadaqat للفقراء والمساكين والآملين عليها والمؤلفة قلوبهم والقارمون كو wafi sabilillah wabin sabil the eight categories of people lana ka gizakai de enyim ɛyɛ wasa taa ɛyɛ nɔsa omurika lilfukara agaya nɔsi yi da ɔdɔdɔ kun zaka bɔda naniya daa kɔnɔ nyi zaka aasi pɛnti skul ɔmo akɔda do a pɛnti skul akɔnɔ nyi zaka zaka ni iwu yɛ suhin dɔga bɔsum empowerment bɔs ɔgɛnji siwa kakɛ.

Hmm? ọtọmọ kọ ka anụ na-eti ịdọka. ọkọ ní bá yẹ sí wọn la ìlà akọ mi ẹ̀dá ní bá rọ ìlà ìlà wọn náà yẹ sí wọn la ìlà akọ mi ọdún mi tó ka anyị tó ká ní láìlọ zoro ruwa yi tuma ne za a kuma òun kọ gàárì ní oṣù yìí dà wẹ́rẹ̀ nọ́ọ̀sì ẹnọ́ọ̀sì náà a náà sọ ó lè dìdọ́ wọ́ ẹ̀rẹ́ kò mọ́rí ẹ̀rẹ́n anamọ̀ ní ẹ̀rẹ́ sọ ogun dọ́nà kó sójà bẹ́ẹ̀ sójà náà ká bá kọ́ adabɛnkyɛn do no ɛnya ɛkɔ ahuhiwa yi ne dɛs wawo wawo a wɔhire ma ɛne na hɔ daa sorɔ daa na bawa yi because they have been they have been cheated the society is is is unfair to them dáwọ ẹni ẹni every night ọ̀ yìí tì yìí o ọmọdúró kọ̀ lọ́rọ̀ọ̀rọ̀ ọmọ àdìmọ́sọ́dọ́kọ̀ ah ẹ̀ ọdúró kọ̀ lọ́rọ̀ gọ́wọ́nù. ọbụ gọvanọ ọ bụ na abịa dọpanye asụrị họhọhọ họhọhọ nile họhọhọ so laila agisa danyi equitability equitability tàbí ẹ̀dẹ́ tẹ́mẹ̀ ẹ̀dẹ́ láìláì la kọ̀rọ̀ sọgbọ́n láìláì la ni ṣe o so ń tún ìjà rẹ̀ náírà dọ́ dẹ́ àkàrà dẹ́ islamic state ló gbé ní ó gbé ní mi ẹ̀dẹ́ kò tax ẹ̀kọ́. wanafsu roho enero si ezira kunya ko wale ko hukumu ni kabri ya kula kwa kanyoa illa bi haqqi alislam a ko no ra do ama danyi islam na na eza ba ka ni le islam ozo wala wanafsu bin nafs lo wala awọ ọlọ dɔka owɛwɛ nana ɔmanyɔ hɛ ɔnyɔ netine yi darɛ nyi ezi kege kege ɔnɔnɔ yɛrɛ kege kege ŋɔ zɛzɛ owó òkú ɔ dara nyi wei ni aza akɔrɛ tɔ do su nana yi ka yi di e yi na yi ka yi hɔ nɔn o tsi do dama hɔ ɔmɔ kɛ ewa ana kuleta yo ine wili eza imo kare nayo akola gweni bamba da kweleta do do mori ka asanyo na ku umori ka aba mo no asanyo na aro ofa asanyo na nya nya nya ba asanyo na ba mwayan asanyo na ka alo ne umori ka awome ukora na da kurwa makanva ukola na lokwa no kolwa ma ka de ka na shal bal ka yusa da ma ka islamic state a ni islamic state da ma a ni islamic state sika lo ni dike no ya ni islamic state arwa ororo na ya ni kureta kureta malaki shoma de ka ni e ka ka shal bal ka yusa da ze kan shi ni si kan si kuma ko ni ni yẹsi sẹ ẹni tse wọn lọ kọ ọdún sí ìwùjẹ o sì ẹsẹ ni tse dá ìtú ọkẹ sí ẹsẹ mi yẹsi rẹ mọrí yìí ló mọrí wọn ni òun tún bò tú ẹ tẹtẹrẹ àrùn òṣò sí wọn tún bò ẹ tẹtẹrẹ tú ẹ àwọn wọya yọ yìí nẹ kẹ́yìn sẹ́yìn yẹsi yẹsi sẹ́yìn jẹ̀nyá kẹ́hánì yìí amma so mara da wa hisabuhu Allah azza wa accountability an ko ko inwo muri tawba kun alai man buhari muslim da ban ogwanan any idila ila ila al inqiyad wal istislam al inqiyad o ibe wa uchi do wasede wal istislam do we submit lima dallat alaihi in sona ikla ila ila onon o sero qala umar subhanahu wa ta'ala aka aka wa anibu ila rabbikum wa aslimu la wa anibu umar ka ba no ni total inaba aba no ni total o iba ni ma ire avani do muri e won wota vani do muri ire vani do abise ne tu ba muri ko vayon Allah me ore ka ka e mo no muri so babele ndo muri so de java ndo muri so muri oka mhm zonu doka kore ndan iso e oka wa doka re yani muri mhm, iye return na bere issues abana ba don wa astaslimu wa aslimu lahu di submit yomuri de asade ya na bere ndo muri uye ne submit uye na wete ile e no ko wa e do hori jan to da ko ke ko ndo muri ama ko ndo muri ama aka dɔkɔ ọdụ na ɔmɔri kakɛ ɔmɔri yɛ ɔmɔri ka báyìí kan àbá ndé ɔmɔri àdó owó yɛ tɛ ɔsɔni lé èyí ha o mi imam kasir iri ji owó ilà rɔbikum wọ́n tọ́sílẹ̀ mu làhùn abre a kon domri abre a van domri then they are accepting say omori oka say if decision omori nobody is allowed ka omori ore decide re do ko wa kun choice wa ma kana lil mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim omori subhanahu wa ta'ala ka wama kana li mu'minin it is not befitting a muslim man wala mu'minatin and a muslim believing woman okumuri anadaw ino noro ngoro kumuri anadaw ino nyene e boro iwaka idha qada allah wa rasuluhu amran omuri oronton ore take decision omuri oronton era any standpoint inire an yakuna lahumul khiyaratu min amrihim ka enne kuiruka enne any other choice sheria no lenyo akomuli ono tonsereka dwaye kome elen sheria and this sheria is lenyo sheria so many laws they will not be operative but they not allowed ala ni sheria inshallah taala umuli oda wa sheria amen hmm. ah ọlùyàn ọkùnrin tó ń tó mórí sọlá sọlá ọ̀nà òkú

don't own mokare da ke ma mokare against da ke ma kore ba ka ke eh awa on to re to to do ya ha men wale na kile no to ri ka me me kunyohi ani wanan da ko e honda ne de umar al faruq ona ko ono ni ono ni isono se re da ano mɛ no adi kɔn na to ni ma kɔn wɔn dɔ ba kan awɔ na to wɔn lɛ to yi dɔ ba kan ne ma ara ma nyɛ tɛ dɔ wɔn ma nyɛ fɛ mɛ mi nyɛ yi dɔ so wɔn dɔ wɔn dɔ kɛ o ya mɔ na ayi awo di wɔn da o jɛnɛ ka awɔ so aa wɔn to wɔn lɛ no tɔ dɔ kan kɔn umaru ɛ mɔtɔ wɔn lɛ no domori إن سورة النساء لم تر إلا الذين يزعمون أنهم آمنوا بالله أن آسى أنه سبحانه وتعالى كاكساي فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في صدورهم خرجا مما قضيت ويسلموا تسليما lomri ne ne hebe aze ne nyi la ilaha illa allah aka ni yuze on tumuri mu karait na kanan to ere nu ware to hitinan dure to hin thumma la yajiduna fi sudurihim kharjan mimma qadait asen ne kunyi na ene eni tin ranko asanyi se ko aje jona kunyi le nu to itu wa yusallimu taslim ona al inqiyad ana kalana den submit

sani bi kɔɔrɔn kiza ataakum man tardɔnahu diinahu wa hulko fazawijo ijo lo wetu ni daa kanu ni bila ni weyini sɔdɛ nsɔn ya e gaani oko mori ogboro anadaw ananyi la ilaha illallah ɛni ye consideration ama agoka oko mori ananyi la ilaha illallah ɛnyɔya e bɔɔlu adi la ilaha kɛnɛ ɔmɔdɔ lɔ kokɔ na anyɔ na ɛna ɔda kisasi na nere. aka ọnọdụ na taụn data ọtụtụ onye maka nere sọpak tozi ọdụ abụọ enyi sọpa paak tụrụ enwe na ebe paak e na ebe paak ijipt ya enwe na ọba hụsị nka ọga sụwa ma ụkọrọ sụwa ma e eri jip ya ọ akọsọkwesị ụkọrọ mba anya kere ọ abụ eri jip Uwa wala dunyon, abu yuwi dunyon. On the wa wa nyukora. Ama ijawa na ikuma ya kola wa on ta yo upionu ko ngoya alu ona man karala ulu. Agu upionu ngoya. A a. He? Ukorso wa me. Uka a anyi wi baro. Anyi baro on ma se yo. Neza ndobu daka. Ba ee, eh, bá ee, eh, gbá kíni baro eh, aka o ama ika kata ka ko abudu karimu ọlọ wọn ma jẹ ẹni kọkọ o suwesi ni ìdáná ẹnaka wọn gbẹ ẹnaka ọ.

do bi he no do sa o bi wele le o bi do hotel lakini hi ni misana yani hotel la jara na misana jawe da le de ke yo na bi personal ten don na seme ago ko ni so la ilaha wa ni la ilaha illa do so bi ti o mo ni lakini tu do listen to ire on to mo ki so ọ̀rọ̀ ọ̀ọ́lẹ́nyá dì ní ọ̀ọ́dákásí jíìp ọ̀ọ́dákásí rẹpírẹ́nì ọ̀ọ́bá wọn kò báwò kò sọ yà ni bọ́ọ̀lù gbanyẹ ni àmà àgó kẹkẹ ẹ̀ ọ̀dọ́ gbanyẹ ní dọ́mọ́lù ní useless ẹ̀ tó dá àmà ẹ̀kẹ́ yẹ anáwó kaba àǹfààní kúdí ọgọ́wé asid almenafi lil kazi oyin le ila oyi truthful to la ilaha illallah ana ikowa akure chi gole pẹlẹ kaka wei chi jọ dosa le jọ ukola wẹ nọ wahu an yẹ kulu ha sidqan min qalbi ọnà kàtó la ajé la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha la ilaha do ajé la ilaha ama isana ina ya wọ́ọ́ jirisọ́ la ilaha illallah ọlọ́mọ ká kí láìlá ìlàlá do ahẹ́ do rẹ́ka ṣé ìhù ẹ̀nú kà máa hẹ́ mẹ́ẹ́ ìlú àdá ìhù ilé tí ó ń jà náà ìkọ́ta ṣé kìsẹ́ ìlẹ́ ní àwọn sọ̀rọ̀ wákà wọ́n ṣe lè máa fi sùdù ìsẹ́ náà yìí náà will become express mọ́nú ìka kí láìlá ìlà òye ìrì àlìjà but ẹ̀ ń wúra ní wà náà ká náà bẹ̀rẹ̀ ìka ahùn jì ọmọ ìka ẹni kó fi ọ̀tá ọmọ náà nyìlá ìlà ìlà òye yìí bá hàn má when when kọ́ ẹ̀rọ ní láì lẹ́yìn lọ jẹ́ àní situation ní demand so situation náà ká èèyàn náà wà ẹ̀rọ ní láì lẹ́yìn lọ lọ́wọ́ situation náà wẹ̀ kọ́lọ̀ lọ́wọ́ tààlà òmùrẹ́ náà nílẹ̀ bá ká ká bisimilahi rahman rahim alif lam mim ahasiba naasu an yutraku. أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين سورة الأنكبوت آية نتو 1 to 3 أمور سبحانه وتعالى ألف لام ميم alif lam mim omori wa biso sekan ahasiba nasu omori aza ni verun an yutraku kanba aba na wa kenen an yakulu amanna kawa ka kiyara daw kawa ka wala wala ka ki la ilaha illallah wala daw wa hum la yuftanun de de da maurin domori ka ira ولقد فتنا الذين من قبلهم أذنب دي كارينون أذنب دي نيوي دونين دوا بني No, that's the name of Umuriki map this Amawali. Therefore, they will pass through the rigorous test. Ah, ọba atụdụka agụkọ ọla ka ka hin wọra jenya hin wa kwenye o soja uwa soja wan isobe ikwikwi you have to pass through about uh, those jumpology ne ne ya ba bo do do ne hiroche do jiwona na ụlọ ịmụ nke then do tunaba da kwuo nwolo da sịrị pin your head ehe wa wana mene soje ne train soje ne train aruche ne na ayere so that o me ehe nje hinya jo do kere do wore do ra na tu because that is training yes you are this you are wala abarazon wala abarazon aba no me no muri kai bada ni vero is enough or suffice ko we kene do wa outer the words of kalim la ilaha illallah ne ka muri ki ma zama wuri umuri ka turu wa inda maronon wala alamanna allah alladhina sadaqu umuri ki don yen ene truthful ene la ilaha illallah no ka ene kirela wala alamanna al-kadhibin dimre ene cheke La ilaha illallah or konot, kizoi, you will not worship any other beside God. You will not seek this Savior from any other source beside God. You are not going to eh, seek refuge in anything other than God. Ẹn sọ́sọ́ ní wọ́n Then, wọ́n á dọ̀wọ́ kẹ́, àádọ́ mi ẹni kó, ìmọ̀lẹ́mẹ̀kẹ́ ayi panadol ɛmu aspirin ɛmu kɔrɔ paracetamol ɛmu kɔrɔ isabusabe mademoiselle ɛmu yɛrɛ wekuru ɛmu kɔrɔ ɛhɛn do akunyuja ni kewu bɛsɛ ɛn ma bɛ duwa ɛwɔ kɔrɔ náà sotu dɔl nyɛ ɔyɛ kyerɛ ɔka ɛwɔ yɛ anyi sedu turɛ yɛ náà anyi ṣe tuntun ẹ̀rọ ìdí òkì sásẹ̀ ẹ̀mọ́ anyị ṣe ìkí ẹsẹ̀ ẹ̀mọ́ kọ̀ kwari jìnnú yẹ jẹ́ ẹ̀mọ́ ǹjẹ́ wọn ní ṣe tuntun ẹ̀rọ ìdí ọkà máa ní hábùkù lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn sẹ́yìn mi kọ́ náà nílò ọ̀rẹ́ rẹ̀ ìdí òmùrí sẹ́yìn mi kọ́ta òmùrí ọ̀nà mi lá ilà ilà lọ ṣe òmùrí ka ọ̀lọ́ bí do pass through test déèrè how truthful you are nínú náà yàrá yóò náà ìka yà á nyèrè láti ńlá ilà ilà wọn ní àká. وقال صلى الله عليه وآله وسلم أنتم يوكا أمر مون دار وكا ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله صدقا من قلبه إلا حرمه الله على النار أنتم لك إيباني صلى الله عليه وسلم إيباني يزكونا أنا دين دوكا كا أين سنة وهيك لا إله إلا الله كما محمد أنتم لي صلى الله عليه وسلم صدقا من قلبه <coughs> دو truthful دوني yi da yanayi da yanka na wunayin haramahu allah ala na domori on wata domori me mon wata enyi sira mu enyi sho awe era koryon hadith on muttafaqun alayhi rawahu buhari wa muslim ogwa mi no nyane ono al ikhlas al ikhlas sincerity oyin ile da internal da ile da na kanao ikhlas na so oyin ma bere agwo muri wakusala ko agwo muri wiyo kwa kwa agwo muri so that don't you control we sire sa sire na agwo muri wa hate sa hate na agwo muri a class a class ashabi ni ridwanullahi alayhim ajma'in a class very very important ana men ewo eh, oh, where is your number <laughs> time now je ana olórí ẹ̀kọ́ tó ń wọ́ láìké ẹ̀ dọ̀tọ̀ iná kídẹ̀ sàlámù aleykum dikọ̀ aleykum sàlám. àbúkà àhẹ́wà àzàbọ̀sọ̀rọ̀ ọmọ na náà àmà lórí balance on up máa mi yíw náà ni eré ọmọdé yẹn àwọn

agụ kiri ẹnu wọn kan agụ omori ọkọ nu akpa na ọlá ìtàn náà wí kẹsọ omori kìsọ ọdún ọpọlọpọ anaka ìbànú abraham ẹyìn náà ìgbà balance everything up ní ẹkọ ní understand ọtọ mi ní ẹwọ na ìfẹ na ọlọ́dún ndị náà kọ̀ndẹ́ wọ́n dún kẹ́ kọ̀ndẹ́ eh, mà na ẹ̀bí ẹ̀ má ó kẹ́ sórí kakọ̀ omori ọ̀kàlẹ́ àná ẹ̀mí kàn án ẹ̀hìn má wọn tó mori yọ abdullahi ibn mas'ud abdullahi bụ mas'ud ẹ kọ nya ọdí paapa anamantɔ yɛ koran dɔ kaa dị ta sɔrɔ yi bata ọnụ abdullahi ibn mas'ud daani bi na ɔn tó mori yɛ n'ata wọn aka abdullahi ibn mas'ud ɛ kọ nya dɔn ma ama ka dɔn tó ka ya abdul mas'ud sasa kaka oke na

E da na kwasa sabin e wato ozu la kora ke ne da da aro to mania ya wa ise me zato ri ke ame ame da aro to ni zato ri ọkọrọ anyị ame e uni ira bla bi masu na da don fi mu no muri ishe don ni re fi mi so don abuja al da momeka ah aa abdulayi masud man so wɔyɛ daare so ɛne ba do dɔ yi n'o nɔ ɛdini ko n'o na nyɛ lɔrɔ dɔ yɛ ka ɔyɛ dɔ n'o so ɛlɛ ɛlɛ ala ni ɛne ba ɛne ba do abuja halana man dibi ezu yɛ ɔwɔ lori abrahama de bi na ɔwɔ fɔlɔ de kan na abuja alama yi e, ka fɛɛfɛ kaabdo na yi e, ka ɔɔvɛ ɔɔvɛ awɛ laavɛ ayi ka tɛfɛ tɛ wa ɔka ka awɛ la dabɔ da yi e tuma ale kutu ɔdo tsi yɛ tɛ kɔrɔ nɔ awɛ ahɔn tak awɛ la awɛ aya tak awɛ la oke wɛrɛ bɔra do ne ko geeta dɛ awɔ ayɔ kɛ ta so gbanyi gbanyi duma esu du tu la <laughs> abuja ọ̀nà wà wẹ́lú mu nọ díjẹ nìka díjẹ díkò nyẹ nàmọ sọ dábàá má nínú hàn ìdá abuja sàkàkẹ bíyèsí kọ́ ọ lọ ẹni abuja ẹni ẹni battle of battle ẹ kó àná ẹsìn nyọ àdẹ́mu rẹ so ẹni hit of battle náà kẹsẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn pé díjẹ nìkẹ́ nà ẹ lọ ẹni ẹ̀kẹ́sẹ́ ẹ̀ bìtẹ́ ìdá abuja hàn. ah na brahman ma do condition it's going to no that's what like kai now if it rain kai and kiza buja hali so is coming in mm, can war ago kon na wonto muri eh onen to no no no no no no no no no no wele ina na mani kwe musa no de kwa ho de akapi nduka abuja ayele sumanta kaje ke ele so anene ele so ma deka e ya oni han ma da buja ka he ya oni peni peni ele ona be ndira pon ni e ya oni na we na utu muri ama na ko son dosa choro dok a a so da da choro dok e ile ya e, e, e, e do kuma ni no hadisi no ke da buja da han wa ai lilo wa ya this ore ken simple harmonic harmonic pendulum mɛma hɔ dɔnka no kuba naa mɛ ŋun de fɔlɔ mɛ de yi ni turu ɛkyi yɛ tɛ lɔhɔ daa ne tɛ kɛ hawu na soro akɔ yɛ na wotu da yi kisi isi yɛrɛ mɛ yɔ hmm yɛrɛ kɔsi tiri ni ba tu ntomori ka abila bi na so dodo ya maa bɛ maa ni mu ni fi bɛ na esi ta check. ona wọ wo na te wa ne te abla mu su doka omo mo zi do doka abo do doka mm, mm, bana mana gala ne duka nyi ku e bana man kontrol mu do sa ko ha le duka bu abu jahal mu ah <laughs> hey Ramai Smith go elini. Why God are hot? Eh ka kono doka. ọ̀nà wáyé kẹ́ ọ̀nà abul hakam abu jahal abul hakam hisham dadi kaki láyé láyé wọ́n yìí dadi sẹ́mẹ̀ ikhlas ẹ̀ ní káwọn jẹ́ náà mẹ́rin ọ̀dọ́ yìí sọ̀rọ̀ náà dọ̀tí kọ́sá wà náà.

ẹ̀kẹ́dọ́ka jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́rẹ̀ jẹ́ so jẹ́jẹ́jẹ́jẹ́ nínú hàn náà nìyẹn náà wọ́n tún lè lọ ṣe eré ní fíìmù yẹn náà ìyẹn náà dàá rò tó jẹ́jẹ́jẹ́jẹ́ ọ̀ka sẹ́dá ẹ̀kẹ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ náà náà tó àyẹ̀wò ìdẹ́gbẹ́ka ó máa yẹ̀ dọ́ka ah ẹ̀dẹ́gbẹ́ka tàrí nù àbáwọ̀ wẹ́rẹ̀ ọ̀ ɛwura mi yɛ mi tori smith kɛ ɔrɛ abe tɔ kɔnɔ wɛri ikhlas wɛri tó mu mi tre ni sahabia ni ɔnɛ nye ikhlas sɛdina ali rɔdiyalahu anu ɔrdɔ ɔnɔ ɔn ne rɛ ko iye na ɔn bɔri ɔn dɔnna ìjà rɛ na dɔnna bɔrɛ ika wuli ɔnya ɛkɔ ɔrɔzi anayika ɔn sɛdina ali yɛ ma nkɔ nkɔ ŋuna dɛmɛ ɔrɛ kpɛ mu bɛ anayika bá sɛ anayika ɔlɔrɔ bɛ.

enwa ayikwa na point na bola ni ayiko agoka waje na try ko agoka wa mkauri chi we pe ko muri ijaz zame enne ikhlas sincerity sincerity ona mdure ke enne daka ko all my last akomurika onto murika dele no tatu so ikhlas onon wenyo it affects you in so many aspects of your life. So, whatever the class in life, okay, on وهو أنا في تصفية الأمل أنا abu korao, mecho ميتو كراو أني بصالح niya really good intention righteous intention intention of buru عن جميع شوائب الشرك eh? intention of buru أو كراو كنا كولي بشرك because intention is ọba gburu ashiri kò sún ihe àbọ̀ ẹ wòlò ó kìrìsọ́ na náà òṣèlú ẹ̀hó ṣe ní nọ na ala ìṣèlú kò ní ní ẹ̀ ọwọ́ àgbo mọ̀rí ike ọjà ti kú ẹ̀ àkọ́ àgbo mọ̀rí kẹ́ anda ìdá mi yìí wò lọ́dọ̀ àkùsọ̀ lọ́nà lọ́wọ́ ama wa kusala na yada in malasi o yan o o de tusala kunu do ni pala wa kon <clears throat> ne o jonu wa anu wa anyi ne sko anyi de edo do bi honya ma e ko be kene do kwa bismillah <laughs> chiri ko re no la <laughs> Allah ilaha illa wa ku strong your la ilaha illallah becomes weak ọ yóò súnmọ́ àkàkọ́ ẹ lè become weak kó wà gbó ọ àkọ́ gbó mọ́lì kọ́lá allah ta'ala ọ̀nà ìgbó mọ́lì وما أمروا إلا ليعبدوا illa aka liya'budullah ehe komori kene in all ramifications mukhlisina lahu din then ne mikhlas then ne kono then ne nyoyo muri hon yake mumisho ah, ka kono is sanctified for Allah's sake a bisa so me na ba heke olore wele ka misho ananyo bongola ho bongola sho kuru to wa ntushan ama agweka

ọnụ m ezina eti ọdụ ahụ karịa na nre ya ipa akọ na ọna ika ndụ iwo nyane do ha ina din dom doka dom zero man do ke ha do ko ka kire chi chi wa ha o wa ngore da aka awara ngore ara onu o ka sha an ka me

ntomri ti da three people ana bra mo kare anda den jo lo mare ile ase ka ene le sana ate ka den ile i class ile ko lo mare agu mo ni o ina ijo no de wa man che kata kata ene so la ka ase ka o kare o intensify to this far when odo se class ba ile ile class lo le to ki every chapter on class inshallah every chapter on class mma ka ọ importance of wanye ikhlas da da yo yo rumu ya kare training yon na training iso ni do me ana me ni sai tan wa we ikhlas ono ni then inu ma ta de we de we on to muri ka nyo na ka o re ta o mo no je ko ma sana yo because oh oh oh just me vai for vida ni oh in the hand mo ni ona wa do do so ko do traveling lọ́sẹ̀ kí wọ́n bọ̀ àdìsá ní sọ ìhùn buhari lọ́sẹ̀ ọ̀tọ̀ náà kò mórí ọkọ̀ náà ní ní ìwé ni òdì nílànà yọ̀rọ̀ náà kẹsọ̀ ọ̀nà ọ̀rọ̀ tán lọ́kọ̀nà lóyìn ní déyìn sọ àwọn ó tó lè wúyọ sọ̀rọ̀ dọ́ọ̀nà méjì ìjọ kẹfọ́ sọ rẹ dọ́ọ̀nà lẹ́kẹ̀ rẹ ọ̀jẹ̀ ìbọ̀rọ̀ dọ́kọ̀ àtàlọ́nà máa

They need letter like Harun. Ikhlas. Wa mere abu mori wa shatru muhim. Enyona wa man yatawakkal ala Allah fa huwa hasbuh. So it depends on what people will say, how people will eulogize you, how people will learn like it. I'm Allah mewa I'm then it just, yeah. jadi oke ten akal sallallahu alaihi wa sallam malu ni nya ala yo nya appointment ya ko dia oka antum sallallahu alaihi wa sallam oka as'adun nas bi shafa'ati man qala la ilaha illallah khalisan min qalbi aw nafsi rawahu al-bukhari imam buhari dia dia kon to mo sallallahu alaihi wa sallam ka ona ni resoida ki kere ina ni ma do yo wa ne kuida ne kuida o ya ni mi be ile ni yana ko shon ne na ama and they are going to be the most fortunate ones ana ke ma do iban ana ke ga ke la ilaha illallah ama with what khalisan min qalbi da kuma ka anya gumuri ina yan abere no nye bebe ona gumuri eh hona yan ka oniba on a, or in one of the structuring people and on the side bad way one. So we ubanye on the benefit of what a class sincerity. وقال صلى الله عليه وآله وسلم أنتم صلى الله عليه وآله وسلم وكأن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله عز وجل إمام مسلم ودي حديث أربعين كنتم صلى الله عليه وسلم كان omuli ola minyi sihira kirobaryo otoro na ika oka ke la ilaha illallah dai enyi si si si ebe muri anken hm O ko muri ne eni mi le muri enal janna na odo mi hitana so la wa ka ko ka la ilaha illallah ni si shal janna wa ko wa ko ka wa ko ko ka o eski la ilaha illallah ono ye dono se mo koro dɔɔnɔ sɔɔni sɔɔni la ilaha illallah kasa mi da sɔɔni mɛ yɔ ɔsɔn very very important so ere ikhlas ɛ wɔnɔ sɛbɛ inani mo yɛ ɔdɔ se ikhlas mi ba yi ɔgɔwin ba alimahabatu li hadhihi kalima atɔyiba du sire daanyi special love on attached to isana anyi la ilaha illallah daanyi love ɔnɔ for this kalima to tɔyiba this أتري أنايك أتري أنينيوي ولما اقتضت ودلت عليه أتسنايك of requirement of لا إله إلا الله أتسنايك لا إله إلا الله وسير ولأهلها أتبي أعبرنايك دوتن لا إله إلا الله روسوا العاملين بها ده أسو لا إله إلا الله مكرم الملتزمين بشروطها أبنايك إيش وزا Yes, they were consistent with what with the conditions of la ilaha illallah ẹnẹ sọwọ́sá ẹ taaku àbí ìdí la ilaha illallah wà bọ́dọ̀ máa ná kàdọ̀ záàlì lọ́wọ́ ànyìnhẹ̀rẹ́ àbẹ́ni pọ́dì anáyíká ọ̀dọ́nà a invalidate la ilaha illallah a kọ́ àwùyọ a negate àbísọ̀ uh, ìfisọ́ la ilaha illallah wà kà kọ́ lọ́lọ́ ta'ala ọ̀nà ọ̀dọ́mọdé ọ̀nà ìbá kan ومن الناس من يتخذ من دون الله من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ومن الناس آه من يتخذ من دون الله ɛnna ke ɛɛ sɔwɔli sɔsɔ ɛnna ke wɔn mori hi and daadan that's one ka as ozahike that's wɔ ɛban and daadan ɛnna shirkan that's wɔ mori hi ɛban yohebonahum ɛsɔnɔ nɛsi kɔ mori hi an ɛsɔnɔ nɛsi kɔ mori hi an malaika baa nɛsi kɔ mori hi abarkarjeno ne yi rohani kai kataju ya ce gelinku ya kamka ya ilu ya jamsa ya ilu ɛnɛsi kɔ an abiki shehu ban barahama qawla habayon ene ko muri he ban muri ko wache kene yuhibbunahu de ni silensono ka hubbillah wana ko isho muri hin mala is it not clear very very clear is not clear very very clear very very clear koronon ile akume nias nias de kusure sono ana nke ohun mori e qur'an ya no wa so ka de qur'an no ka bon e wa de ba challenge qur'an ne wa so ka da ka wa ma na e ka o na nyi wani do wa qur'an do to wa re do wa so to ho ya ka to ho to ho when you when you this presentation no mori أن ونحن شاهدناه واقعية في بلادنا ebiyere ka it is practical ina kura eno no ade ikunye omori hin ọmọ ẹba ẹ wọlé mbà kékeré salamu aleykum yes wọn ẹlá wọlé mbà yes yes sisa ayi sọ àmà ni. It is stupid melancholy. <laughs> eh omori ka mes omori do mori kula ne tenka ama omori wa raka omori ra ka ka anyi inala desi sosa so sa they as bero omori hin not that ke he ko omori ama that sosa so ne be ya he ken ina ne bi ba yon ini malaiku ba yon ini woli ba yon ini shehu shege ba yon do kama

ana mɛ ndure ka ye omori ɔka ahosan لا تجد قوما يؤمنون بالله وال يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم نادت جاك آية نوزي قدر إن شاء الله أولي كيف possible yẹn náà kàkẹ́ ni lọ́wọ́ ìmọ̀rí yìí isan náà kẹ́ ya ẹ̀ a trample upon law ọ̀ mọ̀rí yìí isan náà kẹ́ dẹ́ infringing on the right of ọ̀ mọ̀rí Do dure kèésì rẹ̀ not possible ndọ́ pọ̀ ẹ̀ mẹ́ àmà nílé ìtòrò ndẹ́rẹ́ mọ̀ ní ju wùtí ní wùtá ẹ̀ mẹ́rin mi dọ́yà ẹ̀yà ẹ̀dá àdáàrẹ̀ wà sẹ́kẹ́ ẹ̀lọ́wọ́ abẹ́ àwọn yìí this ní èsì nómẹ́ ẹ̀ àbí kó wọn You know, posters na everywhere did this man they look for senator <laughs> وقال صلى الله عليه وآله وسلم أنتم ولي صلى الله عليه وسلم وكا ثلاث أني سيتا من كن فيه ولن سيتا نوين وان وجد بهن حلاوة الإيمان ولن نوضع دي وين إيمان ومن نوضع دي وين إيمان مالا وين داري دوسو نوضع وانا كوين أمنا جنة أني سيتا بكو داري نوضع awon kun dari uhin iman uhin ke wa do pa ju hidan do dari and do eh? do look abnormal do look abnormal do any comfort is not any comfort mem example where normally uk london a province you back uk that is uh, london birmingham manchester united ever now football a color of manchester Manchester, uh-huh. what do you call it? Liverpool? Arsenal. Uh-huh. Premier League. Yawa. I bet in any form, UK, United Kingdom. United Killers. ɛkplɔ <laughs> eh, no naturally ɛwɔ eh, mo possible ka ewu adu right? nira yi ɛhɔ ni ere ani ama nyɛ wiki ba bɛ na di ne yɛ ɛhɔ nɔ kɛnɛ. bẹ́ẹ̀ hajj ní ihe dẹ́ ya jẹ́ náà ẹ̀ ní ìmọ̀ ẹ̀rẹ́ dán ẹni bẹ́ẹ̀ máa ní eré ká àdìhọ́rọ́ ẹ̀ ní eré ká ọ̀yọ̀ máa ń tọ́ ẹ̀ ní áfíríkà dé wáyé ọ̀gá azìmẹ́ àbọ̀ àbí mìíràn ẹni kọ́ ọ̀yọ̀ máa ń tọ́ sọ́tẹ̀ so ọ̀yọ̀ mọ̀ máa ń wẹ̀ overhead ó yẹ fún àgbẹ̀kọ́ in Africa ọ̀yọ̀ àbọ̀ overhead because we are the equatorial zone wọ́ ọmọ àni dee jẹ kẹmẹ ọyọ ọlá kama adekọkọ odo yẹn oyibo ane ni mi yẹn kọ ya kọ ya like this dọ́nà mọ tán ane ni mi ọ yóò súnmọ́ àkàn wọ́n kò yí mi dèrè kọ ya àbá ni àbẹ àbẹ àbẹ dòtú ọdọ́m dọ̀ jẹ́ sọ ọdọ́m dọ̀ ẹni ìjọba wọ̀ yẹn so yìí sọ ẹ o cool so wọ́n kí ló mi cool lánàá ọ̀dà àpò yẹn ni kọ́ ọ̀nà mi dúró ke ẹ̀ dẹ́ ẹ̀ kó suit yẹn máa ń yẹlẹ̀ kó suit. kere shiri da ya ama zai amma oya hanganga dole wa me do kuto yobe colonial mentality sim colonial mentality na kaso ko e ka kaso ko ko do seven seven i during the day so be eto hot he oya hanganga moto na nyakon kwa abisa abisa fita hiobe uchile rugweta wechile on this wechile anayi nana wasa hayo shirt nusu wechile suit waka ayede this colonial mentality ama iza awre hiyo mono ibirero ilu kuwa ham colonial master so onye na ono ndola this now ọnụ ọtọmanik and ini ɛmɛ isu ana abɛnɛ na di islam ɔn wa sɛ haka ɔna di islam do ko hijab na kɛtɛn do ko hijab na kɛtɛn kɔnya na ɔwa yɛ tun anyi symposium na nyi dɔn rɛ ato ahɔ ɔnyɛ na yɛ kan dɔn no bɔ so ɔnyɛ na yɛ kan so eya eh, no ya ɛdɛ ɛdɛ ɛnyɛ ɔ dis fan hɛ anu ɛkɔrɔ ɛdɛ naka nyɛ fan ɛwuro kehi otu ɔla ɛyà kɔ yi yɛ ɔkɛ nilu ɔdɔm dɔka excuse me may i ask you one question yes anu kehi otu i no i no sweating no no sweat o ah, ka i don't

ọmọ ẹni dọkọ kó àdọsẹ dà ányẹ tẹ ẹ ọmọ àmàlù mi bẹ̀rẹ̀ tẹ ẹwẹ́ ìwọ́rọ̀ tí o ní because of what this witness of in man to display ewúrẹ́ ànádé rẹ̀ ẹ̀ báwọn so man mi àmàlù mi àbàgọ́ ọmọ àná omori mi àsẹ́mẹ̀ to result up wonders. àtọ́fọ̀ ọ̀rọ̀ àwọn àti àbáyé tọ́fọ̀ ní ní ní ní ní mùtẹ́ hà ẹ̀yìn lè yàtí. ɛyɛ ne tɔ ahɛ to ko wu de na wɔn ne kee hɔ nom na do mu hɛ no yɛ ta ata wɔ nyɛ do si egu ɛyɛ de gyina de dɛm kɛ dɛ sɔrɔ dɛm ne look yɛ ɛyɛ amount of technology na kyɛ kɔkɔra ma go da dɛ ɛda w'aka data bɔ n'ɔta so no like and that to follow that to mo de jine to ko no godo ni that do hin so dum sallallahu alaihi wasallam ko na anyi se to to ni o ba du ni iman ire to ko number 1 an yakuna allah wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma ila wa nun da ko mo yo ron ton usrian hu any other thing du siriyala ɛyìn sɔ gba siriyan kɛnɛ ɛyà gbɔmuli wa ani wa ani yakuraha ani ya owda fil kufur baada iz anqadahu iz anqadahu allahu min dɔw dɔn nɔ Do hate dɔw nyi hɛrɛ ɔyɛ bɛ ma nini kahuri ci ɔyɛ bɛ ma nɔmɔli la haahu nan kama yakurahu an yukuzafa fi naar anan komi hate ka hazɔn da kɔnɔ ne la du hate an so that ahodo kado wa islam e ara wo de nyere do iche nwe nwe mo no wonu anse do ka o oh, nka ma no ka woda aza e ka ba ayi ba o ina eh o he usma ka koko oka mhm. naqlat min kitab al wala wal bara oka osonon bangule na wonon da honi we ana al wala wal bara ani الدكتور محمد سعيد القحطاني مه ọdịrị mmanị anawe ogohinta ọka an yakfuru bitawaqit wehi almabudat min dunillah ọnọ bika maka mawuriri everything anaghịka ọbụ tọgudu tọgudu oyi anaghị tọgudu furu ala na sọyị tọwaqit tọgudu tọwaqit ọka abi tọwaqit maka maulidi o ona fem tawaqit wa hiya al ma'budat ona iso e sana ka ahike min dunillah o bre mo mori so iso e na ahike o bre mo mori e na bi so tawgut ana tawgut ente na ahike dan hiniton ise tawgut donc onomen wɛɛba ni la ilaha illahu ɛtɛlɛ aka wo ma kama wo sɛnɛ nkɔ aso feel any inconvenience by going against any being ana ɛka ɔhwɛ oh, wan any position na ɛka mo ri hɔn yakɛ na ɔnyin wɔyumin bilahi rɔban wɔ maabudan wɔ ama kama wo lori ne den dɔwɔ ye sorry disbelieve in those then do believe in omori subhanahu wa ta'ala ka. Rabban, one of the Lord. Rabban, one of the Creator, the Cherisher, the Governor, the Suwaye Omuri Owanon, were Ma'bud and, and at any Abu worship out was ascribed to Omuri Subhanahu wa Ta'ala. Bihakin, the Israel. So, ابن القيم الجوزية أو كا Oka كا طاغوت eh, he كوكو أهين بوبي

alẹ́rẹ̀ ẹ̀kọ́ ní kọ́sà náà wọ̀ azọ́rọ̀rọ̀ ẹ̀ka ọ̀dà àṣà àṣàyàn tó ń bú tán lẹ́bi àkọ́nù rọwà ẹ̀ka ẹ̀ṣẹ́ rẹ̀bi ayé ọ̀rọ̀ ìwà tó gùtù àná ẹ̀wọ̀n náà ìní wọn náà wọ́n wẹ́n tó just you are embodiment of togutism ọ̀nà náà nà nà ẹ̀kọ́ náà dáìkì wàá bóyá kàkí tọ́gùtù kẹ́ni dáìkì ìjọba tọ́gùtù tọ́gùtù. ahosi ahosi ka so kore problem oka hmm a ke akusa la ire mi to good akisa to good ile borma ka do sure ro ahoma eh e os kono e os kono koso ye so ani e tawqutul hukm yes tawqutul hukm a penny of any ka or shodo sam koro re modo mori isana shodo nowe dibe da sam kore so is tagut abraham go e accepted ama marinya non ay nen kene na jima dole tani tawaqutul tawaqitul hukm so abeni wonya oka omur subhanahu wa ta'ala aka aka فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالقروة الوثقى لا انفصام لها والله سميع عليم أمرك فمن يكفر بالطاغوت وانا ما كما أريد الطاغوت ويؤمن بالله دور دو يومرهن ولما كما أريد الطاغوت أصوه كوا komori on yakene asu dowewa in sunu muri chiwe dotun sunu muri chiwe asu dowewa omuri hora nyande nenyen eh eh komanya kurbutogo nabe wa den duwa mo muri ona ọ omuri kifa kodistamsaka bil urwatil wuthqa ono ora tuku urpa nai ko strong hand hold anaika ome soza wala fi som ala enyi sa kwa ore hona nan al urwatul usqa ana bila ilaha illa allah oni ay kenan be hori jon bi mana do wanyi la ilaha illa allah we tetere yo we ni disoy ka wa ni al kufru bit tawaghid anda abraham hiyo an kima kana hori jon bi mana isana akawa hion ọbẹrẹ mọ mọri tọọkù tọọbi nlẹsẹrẹ ọ òwe láìláìlá ọ jẹ wàá bá wùdá láìláìlá ọ sọ ṣaka kakọla dẹ náà yà tó which is even the essence of democracy dẹ náà yà tó dẹ kyerẹ sá dá mmaa gbogbo ẹmẹrẹ ọkọ abẹ náà sẹ anyị lọ na-aba m arị chere konya daki if you say waka me say hi waka say me ka say say ne de hi on the ne eje hi waka me da da kono hu da ka the eyes have it have it ne on da ka the next have it da shuk o me nyo me wele o nyo no re de tan ora ka na ba no indomori majority all carry the vote indomori eza eza all carry vote Abu أبو al الخويني لك anta الجماعة hmm? Jamaa, كنت وحدك إيه؟ yau a suna hi jama'a Ewo yon. ana ke ala na gwani ane ne ne jere so wa jere so da dawa jama'a da democracy ke ho aman ko ko ci ahyɛwo ɔno dɛ na ɔdam hɔn kɔɔ agom yɛa ka lɔɔ ne sikama ɛwɔ kyerɛ ne ne rohu ɛlɔ kunkun ne ne ta ahyɛn ahyɛn ne mu kɔɔ ɛsɛ aka wɔn no ani dɔn wɔre kɔlila kɔlila kɔlila kɔlila kɔlila kɔlila hmm? sulatun minal awalin wa kɔlila. so anumuri ni kisoi hapo asasi puto la ruru wa in tutiu akthara man fil ard yudilluka an sabilillah e majority ka di vote non eh, eh ah e majority wana kari vote dai ka abeni tan wazeze hiza eh da eh, eh, ki vote ah yire non ho yana abe democracy e abai mi na ndiko ke ni collection non ah e kubaba ka anya dị n'ụlọ ikwu ya ka ebe a ka mee ịra na aka na ohi na ohi na ohi akwụ je 8 dara nke mala ohi na aka ime 9 dara nke erenye 8 atụ dịka oke abanwe ka ịra na aka na aba adọtụ ọnụ ana aba ezi ka nye ọnụ dịka oke izotu anụ vote ịra igbo otu n'odo eyi onye osumaka na ehe nke ha amịla chọọ ede nị dara na kwọ n'ịchasụrụ aba jee lọsọ daakɔnɔ ɔno ogo olugba olugba olugba olugba daara dakwa dɛ daakɔ aba yi ko daaka yi anyị abo tuka anyi lɛ tiɔn bi ayi ka bɛnɛ sani ebo tuka sani ɛɛ kasa akonyi lɛ tiɔn sam ɔye kurisima ka ɛdɛ nɛ sɛ akonyɔ sam mɛ ɛlɛ mi yewu na sɔdɔ ɛyɛ nyere ɔyɛ na and definition na nɔ bɛ kaa na Abraham Lincoln no in hell could change the nation democracy government of the people by the people and for the people ilé tí yẹn àwọn ẹsẹ kàá àṣẹ mọkànlá èyí decide that because we are supposed to decide by our vote any question yẹn yà wọn ẹmẹrẹ ṣẹlẹ ojú kúkà yìí ẹkùnrán ọ̀nà ọmọ àpùgà ayé akuja ne butu akisa ne won ki butu non wata butu yon wan ira ino kukura ako no hoju wa butu kukura ro wata kai buri ro zenyo government of the people is government of well the democracy ananyi in Nigeria abi government of some of some eh by some for all oyeko government of some by some for all oyeko so that the day of election is nigeria yẹn náà sorry selection oyona the day of akas kana count ansami do eke hẹn isana hiringi hẹn náà yẹn scientific rigging they rig scientific card so that the one yẹn so yẹ do ẹ rigging. rig do ijẹ dakọ ewo do vote dɔw nyɛ balɛ kisi sike votu votu yi ìjọ òun ní kọ̀mpútà dá ẹsẹ̀ ọ̀dùn sàn dẹ̀wọ́rọ̀ àkọ́dọ̀ kẹ́ mi vote now it's just done it's okay free and fair abọ́ systematic origi mm. so àbúzọ̀ náà ni òmùrí màkàmá ọ̀rẹ́ rẹ̀ ọ́ ọ̀nà mi dọ́là ẹ̀ ń yẹn bá tara mi jẹ́ ẹ̀ náà yìí kọ́mẹ́ símẹ̀ ọ̀rọ̀ sọ́wọ́.

anara mi ke ihe no na wele ama sele ta ele ele ko na ba ele ta so do no muga ele de ko decide on news ko ga to joni joni democracy ele ele wala ibn islam hala e ka ko case kan ni ma inu si. wala ne banara e akọrọ no ike hu na ko men e da ko nya na ka ka e ye o onam de ma wo ana kae ka uja utebe de uja doban e uja doban ro ka ko men en malasi yes because akasa ko sheria mo kolon malasi ona ya isa lai ana ja ahio ahio da bod wa ko pere du kanika isa mana hisa lai doke Allahu akbar Allahu akbar doke Allahu akbar ai kamia ra hetele

ma sọ maịkị dọdọ gọdọ nwa hụ na ehibe ọma sọ maịkị rọ dọdọ olewe kebe olewe kebe rue ẹlẹ́sẹ̀ ka islam tẹ̀lé na ẹ̀rí democracy kẹ́nẹ̀.

ọ̀rọ̀ ẹ̀ fi dídú wa fún ìṣúra ọ̀tún lára mẹ́ta náà ń jọ ara kó fáàmù kú dọ̀ mánu mẹ́. sẹ́mi ẹ̀ lọ́dún mẹ́lẹ́mí dọ̀ kọ́sù sẹ́lẹ̀lámà hẹ́mídàhó a kàsá kàáyọ̀ kàsá kàáyọ̀ kọ́ ẹ̀ sọ́bàáyọ̀ lọ́kọ́ ọlọ́pọ̀ nọkú náà mórí nìkó yọba jọ ọ̀bẹ̀dẹ́. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين بهامي دوني دوت نوصنا هامي o ka kere ni ala itumalaja ama ajo etuje to ida he eh democracy eh ye malaysia crazy na na ni o the craziness are malaysian so ka nan okuma is not supposed to pray behind ona era kewu ona era kewu kwaliba ajo la e abe ibn mehda and malaysia na me try chi mo no yete Ah, ah, esse que deu que não acabou, abi jama vai je vote. Obe salam no ra ko da yudu e, muri wala ko sala wa shamsu wal buhiha wal qamar zat alayha wa nahli zajaliha wa shamsu sadaliha wa nahli zajaliha. Du. Ato <laughs> no no ni. Oye wana ka man mo so no ni. Yeah, on the That's it to him. It's another serious case. Democracy is not in Malaysia. Ìjọba ní Malaysia náà kò kílẹ̀ ìwé ní ojú bí Àbí ìjà àtúntò ní ọ̀hìn dẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀pọ̀ àwọn ńkọ́. Nǹkan máa náà kúrò náà wọ̀. Ìjà aláṣọ ní ṣébùdé. Ilé ihe náà ká àṣẹ́tùlẹ̀ ń da. We have to settle ourselves first. Àkídọ̀ wọ̀nyá. Ọ̀nà rakwabo anagwene blahu tuwa ture nyuma haika oka we achon amani ime du yada webere ko ewo loyo e o o need ku yada aikonu yada kuma ne ku kudian hu oyo na he ọrụ ni wo loyo e udenyi so ne dai kana no ra aikam e oyo swala ko na mwene ni wan ko nyala swala swala na da bora ure man wanyi sara ka oro mm. ko na ka na wa ru heya ni bi yuku mu na wa wa me ken la na dinu boru di ya Bolo. O wa qala sallallahu alaihi wa sallam antum sallallahu alaihi wa sallam kaman qala la ilaha illa allah wa kaffara bima yu'badu min dunillahi haruma maluhu wa damu rawahu muslim wọ́ntọ́ mọ́sọ̀lọ́rọ̀ sálàm ọkọ̀ ọ̀nà àkàkì la ilaha illallah lọ́sibọ́n àbí àbí kọ́ndíṣọ̀nà ọ̀dọ́ ọ̀rẹ́sibọ́n dọ́mà kàmáwò rẹ́rẹ́ sánáìka àhẹ̀kẹ́ ọ̀sá ọ̀bẹ̀rẹ̀ mọ́mọ́rì then on ọka ọkà ogban orí save anyan orí save man ọ̀sán is granted safety because of what. ama ke la ilaha illallah do ma kama o yi isa na la ilaha illallah jogo ona ka ke la ilaha illallah o ma kun de pastor o ma kun do na ana wan ka hetis o ma kun do na jore la ilaha illallah manasoro ka ido mu nyake straight to mu na okogo ojo nere ka din mu na okogo asabaka to mu na okogo izi yanyi alaim enyi nwunye mlọdụli ya nyi do ji emi enyere enere mlọdọ zụọ ya ba dọsọ dọta dị ya mee ya mee dị ya mee da anya anyọ anyọ na agụwọ ọdọ aikọ agụwọ ya ma bọyị i ya men nínú ọ̀la ìtúná náà ikọ̀ ní ìkìláàsì اللهم حقق إيماننا اللهم حقق إيماننا اللهم حقق ثبت قلوبنا على عقيدة لا إله إلا الله اللهم ثبت هذه العقيدة في صدورنا برحمتك يا أرحم الراحمين اللهم كن معنا حيث كنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا برحمتك يا أرحم الراحمين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين والسلام عليكم ورحمة الله